maktaba fáwọn àtòlábùl ilmi ìtàn kan bẹ tí alimami ibn hazm al-zahiri inú àwọn àgbàfà al-andalus al-andalus níbi tó di tó ìpọ́rọ̀ bọ́ọ̀lù nìkan làwọn èèyàn máa ń pa rẹ̀ lónìí ní spain ibẹ̀ làwọn ibn hazmi al-qurtubi al-mutaiti ibn abdulbar ibẹ̀ ń gbogbo wọn ti wá alimami ibn hazim nínú tàn nínú àwọn àgbàfà ní ibn hazim yóò bẹ́yàn bá ka tíra alimuhala lásán nínú tíra ibn hazim yóò máa fàáfà ní ibn hazim kama wàá sọ tíra al-ihkam kama sọ tíra al-fisal fil-milal wan-nihal àtọkọlọpọ tíra míì tí ibn hazim ṣe ibn hazim nípìlẹ̀ kéèkó kéwù ọ̀tọ̀ ní ti ti ń wọ́n lọ wá wọ mọ́sálásí ntọ́sọ ibn hazmi di àgbàfáàdò ní ọ̀rọ̀ tahiyatul masjid ni ó wá wọ mọ́sálásí ní andalus ó wọ mọ́sálásí kan ó wọ mọ́sálásí jẹ́ ọkàn jókòó ni ọkàn wọlé ó sì jókòó pé wọn kú ti gbẹrun dó àwọn tí wọ́n ti gbọ́ àdìsí tahiyatul masjid wọ́n bá ké mọ́ bí wọ́n já ìlú yìí kí ni wọ́n ọ̀tí ẹ̀ wọ́n dákan ni ó sì wọ mọ́sálásí báwọn tó lóun ọmọ pé àwọn ya mọ̀ ànábì níbi yẹn bá ti wọ mọ́sálásí kò gbọ́dọ̀ jókòó àfi kí kó kírun Ibn Hazm bá dìde òkì nàfìlà ìwà ń bá lọ bẹ́ẹ̀ ọwọ́ adijọ́ kan wá wọlé lẹ́yìn asúrì ọwọ́ mọ́sálásí èyí tí ń bẹ ńlá káìjẹ náà ni pé kéèyàn sá ti kírun wàlmúṣkìlà ni pé huwa bayna al-malikiyya bayna gbogbo Andalusi maliki ni wọ́n mọ́dàbí ma máàlìkì sì ní pé abadan ò gbọ́dọ̀ kírun nìkíni lásìkò náà yóò kọ́dà tahiyatul masjidi ò gbọ́dọ̀ kí ẹ máa wo orú opposition tí ó rí òun bá tún wọlé lẹ́yìn asúrì ìbí tí wọlé tẹ́lẹ̀ jẹ́ Allahu Akbar wọ́n bá tún kí mọ́ yíwọ́ jẹ́ ẹ̀rọ já ìléwò níwọ̀ yìí wọ́n kírun yà ọ̀nà ma hadha al-ilm irú ni mà yìí in sallaytu bí n bá kírun ẹni mo ṣe kí wa illam usalli bí n bá kí ẹni kí wàláhì la àtàlàmẹ́nà hádàlẹ̀ ẹ̀yìn àbíkẹ́mi náà wá ìmọ̀ yìí ẹwà àzímà sọ́ọ̀dẹ̀kọ̀ fọ́sọ́ra ìmọ̀ọ̀mọ̀ ni ọwọ́ àmọ̀ ìmọ̀ yìí kọ̀ọ̀kọ̀ wà lẹ́yìn bí ìmọ̀ yìí ọgbà wájú ni pẹ̀lú eléyìí náà jẹ́ tẹ̀síjú fún wa pé kò sígbà tí yẹn dàgbà kọjá kọ́ wá mọ́ o ìtàn ibn hazmi nù kí lọ́sọ̀ ibn hazmi dàfa tàhíyẹ́tù المسجد هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين